بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد استهزئ برسول من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار هذا دائم وظلها تلك عقب الذين أتقوا وعقب الكافرين النار أقبل إليك ومن العذاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه معاد وكذلك أنزلناه حكما عاديا ولئن اتبعت أهواءهم بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذريا وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله آه. لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشر هذه لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على النبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede ìnára tí ọjọ́ ẹ̀fọ́ yóò lọ وهو أقول أن يأتي جميع إليه يدل عليه وغيره إيه الشيخ إليه بس بعد الجماعة يعون على بركة إيه يوسف رمضان نبدأ ولا وجعلك قديك وعلى فتوى محمد صلى الله عليه وآله وسلم ìhìjìlá tó o máa kàwé òfin nílà ọdún dùbúkà yóò mẹ́lẹ́mẹ́lẹ́ yọ̀pọ̀ méjì ní ọdún méjì. Súra èyí bọ̀bọ̀ ẹwà kátó alẹ̀ yìí ohun tó rà sí Aṣọ kátó gbẹ́lá kàdá yẹ kọ́kọ̀ mẹ́wàá. Ìdílé ńlá alápàdà bá yọ ayẹ kọ́kọ̀ mẹ́sẹ̀ wá yọ ọ́kà. Àwọn alámúyàrá wọn náà kàlọ́kọ̀ náà lọ́wọ́ mi máa àmìlẹ̀ ṣàìdí náà àwọn àmọ́ ń bọ̀ wọ́n wajina sana ni yangu au ndideli amidei maba madojo ni waya amidei maba madojo ni waya amidei masuja bojo masuja ba mejo amo adojo ya awala ni lo amali turkuma mani amma khalaqna lahum mimma amilat aydina an'aman inshallah hamidona amẹ́wọ́ rẹ̀ tí ó máa ń òun ìṣàláhù amẹ́wọ́ lẹ́jọ́ bí láṣẹ̀rí ìdè amẹ́wọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́jọ́ ti wálẹ̀ ilẹ̀ lè kéjì láti bọ̀jọ́ ní ọ̀làmọ̀ ìrìnnù tí àmẹ́lẹ́ kì á bọ́jọ́ wọ́lú sákìjọ́nà máa ń máa lè nítorí ṣe pa ẹ̀pà ìfẹ́ jẹ ojú kẹtù gbóríyàn ìmá ṣe ẹ̀bọ ẹ̀pà ń tẹ̀lé ìmá ṣe pa ẹ̀pà síyàn ní lẹ́nu lè jẹyọ kàdìkì. وَذَلَلْنَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ ẹni tí ní lòmúlẹ̀ kò wọ́n ṣe àmì وَذَلَلْنَا لَهُم àmì wọn rẹ̀ lẹ́nu lọ́la ọmọ ẹ̀ ìmáṣàlùkọjọ́ rẹ̀ fẹ́ lówó mójú ìdàlọ́ ọmọ yìí lágbàtí okun lọ olóko okun lọ okó ìdá ìṣe fọṣọ kí àdùn lọ ọjà bẹ mẹmọjọ ọjà ẹwọn bọ sí ìlànà mi rẹ okun lọ olóko gbé kúbi kì bá fẹyà tó abẹ mọjọ dánú àbá àtàkọjẹ rẹ tó lórí má ìka kú lọ mẹ ita ma ji kai kai kai ma ne turu mai wanda jin ba su ne ba ji nake ci mai na'am fa min harakubuhum mawla idin ba ta goji o tira ku ni na'am wa min haya kulu min ki ma ja ta go me ti pa e pa je da ba ko kulu abewo agogo amala na'am ولهم فيها منافع ومشارب أفلا يشكرون wọ́lọ́pùn kí ha bà láti ò ṣe náà mẹ́kò múlẹ̀ ma tí ó mẹ́ sábà mi dùdún mẹ́lú ṣe kò múlẹ̀ sábà mi àwọn sábà mi oyin ẹ̀yàun mẹ́rin kò múlẹ̀ kò ń dùgbà tọmọ ìjì pa mẹ́fí pàjẹ́ dánù ilẹ̀ èwì ìdíkọjọ́ ìfẹ́sì àjò rẹ̀. Àwọn àmàṣà rí bẹ̀. Abẹ́lẹ́bá gẹ̀dẹ̀ ẹ̀ máa yí lóòdò mẹ́ta méjì. Abomi ẹ̀yà ń ọjọ́ mu tẹ́wọ́mẹ́ mẹ́jẹ ilẹ̀ ibi bèrè flat yọ̀dá. Àfẹ́lẹ́ yẹ́ṣukúrú. Ìdábẹ́lẹ́ ha ìgbàjẹ́ ń lọ́lọ́ ọmọ yìí kí ọjọ́ ọjọ́ ẹ̀dọ́ واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون واتخذوا من دون الله آلهة أما من أموجه آلهة أموجه رمضان لكم الله وإلا لله وإلا إليه راجعون Láàlùláhùn yóò ń sọ̀rọ̀ Àmà màgbáyà mọ̀ ọjọ́ mọ̀rà rẹ̀ máa lójọ ọjọ́ yìí. Ibé máa láàlùláhùn yóò ń sọ̀rọ̀ náà. Káàmọ̀ ọjọ́ lẹ̀, àmọ́ òdè lẹ̀, àmọ́ ẹ̀bọ lẹ̀, màá níbi bàmátà lẹ̀ jẹ́ ọjọ́ òun máa mú. Láyé tàbí ọ̀hún nàná sọ̀rọ̀ òun wà òun lẹ́hùn jùndùn ọ̀bọ̀rù. Ọyẹ́ fẹ́rẹ́ ṣe é nílẹ̀ láyé tàbí ọ̀nà àyè àádẹ́ nasarawo àwọn ọjọọ ọdún yóò lẹ́ máa ń gbà ní kọ́là méje máa ṣàtìkò máa yọ káàkiri. wà wọ́n jọ ń dùn ọgbọ̀rú. wọ́n rò ní wò kàmárà rẹ̀ wọlé yìí lọ́rùn ń dùn mọ́wọ́sẹ̀ lọ́la àti kó náà. abẹ́kọ́ àwòdè àwòkúta àwọn malùkì ìrìnàjà àdàmà pàápọ̀ ní ọkùnrin hànà sọ̀rọ̀ ìjà. وقود الناس والحجارة عليها عليها ملائكة ظلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ويقول لي وقودها الناس آمنوا بكفر آمنوا بلاد ọmọ àti yóná wọ́n lè rí yàrá gbàgbó òkúta gbàgbó òkúta kàbàdó tsọjọ́ lẹ̀ àmà kọjọ́ máa ló dé òkúta yìí kíkẹ́ ìṣó nẹ̀ máa lè ṣe tsọjọ́ sákẹ́ ní lẹ̀ jẹ́ kàkúmá lè wọ́n tsọjọ́ yà ló dé òkúta ló wò kẹ́ kíkẹ́ ń kí nẹ̀ ìṣẹ́ nẹ̀ máa Kákò ní lẹ́lẹ̀ ìdí máa kú máa dòun jọjọ́ bí àkọ́nà. Òun ta ló bí òun náà lẹ́gẹ̀. Ìnákun wà máa òun àmì ń dún ní láyé àbọ̀bò ìjà àmàmà àmì tùm láwá àrídú. Ìjàdíjàdílò ìlọ́kùn afẹ́fẹ́ jẹ́kọ́lẹ́ afẹ́fẹ́ jòdìlẹ́ afẹ́fẹ́ jẹun ní adẹ́gbọ́pọ̀ ọjọ́ rẹ̀. Wà máa tààbùrù ń dúró nílẹ̀. Ó Àtọ́bù jahannamu. Àtẹ́jẹ́ ti di pàtàlú lájá àdàmà. Àǹtùm náà wà rí dú. Àfẹ́ pàfẹ́ bọ́mẹ̀ àmọ́jọ́ lè jáká wà rí dú náà. Àmọ́nà bí àdé ìrù náà já àdàmà lọ́jọ́ nígbà tí ó máa. Fẹ́lá ẹ̀hùn tó ń kẹfà olóhùn. Iná náà ọlọ́mù máa yóò ti rú náà wà máa yọ ọ́ lè lú.

أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين lákọjẹ́ lẹ́fẹ́ ló mọ́ ọ̀la ẹlẹ́gàdúwá adọ́jọ́ ilẹ̀ mọ́tọ́ áàtìm ọmọ wáyé àtàkì ọgbẹ̀mù elégbẹ̀mù elódó ọ̀hún wọ́n fi pọ̀pá torí bí àjàdéjàdé ní Muhammad sallallahu alayhi wa sallam láti lọ́jọ́ ká mọ́kàtà lédè àwáyọ̀ láti lè ìṣẹ́lá tí bùkà fìdí yìí nìbọn láti àyà dára láti mú òun dájú fún. a ní òun dájú bíi ọgbà ní sallallahu alayhi wa sallam ìmásìkò lọ́dọọdún láti wí àgádájọ ọgbà ní sallallahu alayhi wa sallam ẹni má jọ lè ní ẹgbẹ̀rún ní hà lọ́dà kí láti fi kò lẹ́yà àgádájọ yìí fún alẹ́ ọjọ́ lẹ́ni kébùkù àti ọjọ́ náà má jọ lè ní ẹ̀kọ́ haba wani da ya ci ga yi na kwajo mara ne da su zuro kuma wata ya fara ni awa na nera ne da wani yau da ke ni a cikin kawata a cikin sai kwajo a kilo ne a kafin maka ne yadda wani yau da ke ne na kuma so ne an na kalaba Ìjọ́wọ̀n kò dà láàrùn. Wọ́n náà fi àkàlù pọ̀. Gbẹ́yọ̀ ìyọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ ti pẹ́pọ̀ tẹ̀lé bá bẹ̀rẹ̀ òjò rí. Fáàlà máa ń yọ ṣòyé lẹ́gbà àmàwà di yàrá mi. Láyà ìrẹ́lẹ̀ tí ní kẹ̀kẹ́lẹ́ tó fáyé yà á ti pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu lájọ́. Irú ìhàlẹ̀ bí àmṣá أول مرة وهو بكل خلق عليم. وجل الله عليه صلى الله عليه وسلم ẹ̀bọ̀ rà rọ̀ lóò wà ní sọ̀lọ́lá wà ní kọ̀sọ́lọ̀ ẹ̀bọ̀ ni wà lóò olùkàwà kí ni ìròyìn alẹ̀ ní àyíká àhà ọ̀wọ́ làmàlà ẹnẹ kìsì dọ́nà ìṣọ́lá tí kò lẹ́ fún ìjọ lùdùpalẹ̀ òun á dàbí wọ́n ti ẹ̀lẹ́lẹ̀ ńdájígẹ̀ amápa tìjúwe ọ̀làdílẹ̀ ìṣàkìlẹ̀ wọ́n ló gbọ́lẹ́ nẹ́lẹ̀ ìdáná ìtọ́wò ìyọ̀jẹun lẹ́ tí wọ́n fi jùmọ̀ gbọ̀dọ̀jẹ̀lẹ́ kó láǹfà àwọn ajẹ́gẹ̀ẹ́ lọ́kọ́lá kìlẹ̀ yìí èyí ọjọ́ à ọ̀jẹ̀ polówó lẹ́yìn bá ọ̀jẹ̀ lẹ́kì ìdàdúdú polówó dúdú kó máa kó sọ pé kìbí sọ̀rọ̀ owó ọjọ́ ìṣọ̀lẹ̀ tó bàtà máa lè ọ̀tún ní ìdọ̀lẹ̀ ọjọ́ ti ìgbìtì ọjọ́ ní ìmúdájú kò àgádá ọjọ́ kíkó rẹ̀ máa ọ̀hún àgbìtì ọjọ́ قل كما يويها الذي أنشأها أول مرة نعم وهو بكل خلق عليم وجد فلوكم جنك المقبول لنا توتكا ألفي كيكين ألفي أنا تلجبا الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا تقول لك أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بل وهو الخلاق العليم awalai sanadi kwalafar samawa ɗanin ico na moja da ne yawan wallahi da kalku samawa na kalku samawa ti walar bi akbaru min kalkin na walakin na asarar na zila ya olamu na kalku samawa wajen wallahi ido moja da

Ìkọ́dìrà aláyà Fanúkà Bíslọ̀. Àbẹ̀lẹ̀ ní ìjọdà mẹ́jọ mú ká ó mú ká ó máa pọ̀ sí mẹ́kọ́ àdẹ̀lẹ̀ òun léwúlé. Wà mú ní.

kókò ló mú kàlẹ́ àrẹ̀bí méjì pété tó wù yóò láàmú fàáyé lóòrùn ayé kó lẹ̀lẹ̀ wo ẹ ń kọjá kẹ́ẹ́wẹ́lẹ́ àgbíní kún kéèbùn sọ́ọ̀lì kéèbùn fàáyé lóòrùn sọ́ọ̀lì kéèbùn fàáyé lóòrùn ayé kó lẹ̀lẹ̀ wo ẹ ń kọjá kẹ́ẹ́wẹ́lẹ́ kún kéèbùn tó mọ̀ kú lẹ́nu kún kún ẹ̀rọ kọjá kẹrù lẹ́dẹ̀ ọdún kẹrù lẹ́bẹ̀ tí màá ní lánàá tàdé. ẹ̀rọ kú ẹ̀rọ kọjá lẹ́bẹ̀rún tẹ́lẹ̀ yìí ìṣíkọ́nà ọjọ́ rẹ̀ ní ọlá jẹ́ ní فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون Ìdábẹ̀lẹ̀ owó ẹlẹ́lẹ̀ ìfì ọjọ́ ẹ̀fẹ́ yóò lọ. Ìdábẹ̀lẹ̀ ẹ̀fẹ́ yóò lọ ìfì ọjọ́ ẹ̀fẹ́ yóò lọ. Ìdábẹ̀lẹ̀ òjímọ̀ ẹlẹ́lẹ̀ ìfì ọjọ́ ẹ̀fẹ́ yóò lọ. Ó ti hàn àdàlẹ̀ ìyẹ́jì mọ̀lẹ́kúùtù kò lè ṣe yìí. Ẹ̀fẹ́ yóò lọ sí ọjọ́ ẹ̀fẹ́ yóò lọ pọ̀ fẹ́ أمدوك معي أفضل ديرها الله جل وعلا وإليه ترجعون وجل فضل له قدر الحمد لله سورة ياسين إلى أنا أنا بقول كعامة كعامة سورة ياسين سورة لخير ما هو أجل فضل شيء كأي سورة كله سورة البقرة سيري أيامنا ده بقوله واتبعوا ما تدل الشياطين على ملك سليمان وما كفر سليمان فلا تذكر ويتعلمون ما فيتعلمون ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم وما لا ينفعهم ولقد Jáde kó yára lẹ́yìn. وتبعوا ما تتلو الشياطين على ملك سليمان aya alukura ni e kan ke dɛ kura ti a ti jɛ fɛ ɛgɛ tɛ k'i sukala dɔ ye ɛ gbala do ɛgɛ tɛ k'i sukala dɔ ye o yɛrɛ ye ko maa ŋu fa ma kɛ kɛ k'i sukala n'a yɛrɛ do n'a yɛrɛ da a yɛrɛ a yɛrɛ da bẹ́ẹ̀ amínyọ̀gbé ni wọ́n ti gbé wọn lẹ́ ẹ̀rù màlíà ọ̀hún máa ń kọ́ nílé gbòòmù dáìbọ̀lù ìdí ìta ní ìròyìn hàn kó máa kọjú wọn dá. headline náà yàrá ẹ̀kẹ́ gbọ́ bá ẹ̀dí màkínní ọmọ ìdílé ìṣe wọ́n sẹ́bọ̀ òun máa tẹ̀sí lú ẹ̀nẹ̀. ṣẹ́yàpínú àlà mólùkì ìtulẹ̀ yìí máa. ṣẹ́yàpínú àbẹ́ ìdílé àmàlẹ́ <laughs> ama amu amaleke mati muda malijen ama kutu mati muda muda malijen ikipi ma imato malujite ya chichoma ama amu kristo kumana le ide haya kide ije mu ame mana lu me mara kemto mele poche ẹsẹ ìṣe gbogbo àlùjẹbí pẹ̀lú ìyàwó ẹ̀kọ́ yàrá jẹ rìn iṣẹ ojú ẹsẹ nìkí náà jẹ yàrá jẹ àdáwà iṣẹ ọ̀nà ẹsẹ nìkí wú yàrá tó ń bẹ iṣẹ ọ̀nà ẹsẹ nìkí wú àpapọ̀ yàrá wú àgbàtàbà kéde ọmọ náà wú ayá kà mẹ ọmọ tó yọ làkìlẹ̀ ta ọjọ́ ẹgbẹ́ lẹ́mẹ̀ ní ìtẹ̀lá ọmọ alẹ́ wú àgbẹ̀rẹ̀ tìlẹ̀ padà àmọ́ ẹ̀jẹ̀ ìṣùgbẹ́lẹ̀ ọ̀nà ẹsẹ nìkẹ́ ilé ìgbìmọ̀ náà láti lè fẹ́ omi tó bá máa dúró àmọ́ ẹ̀mí àkàyàjídéhùn máa lẹ̀wọ́ fìlà áàtìrọ̀ sí ìlú kàlákọ̀ òpẹ́ dájú mo kẹ́ yíyọ ọjọ́ na ẹni. Tọ́ mú dàbí tó yára lẹ́kẹ̀ẹ́ ká lọ pa wọn wá ojoojú jòjì ń kọ́ lójoojú jù wọ́n sẹ́kọ̀ ó máa tẹ̀sí ṣe àti ìlànà. Aláàmú ìlú ìfilẹ̀ yìí ọkùnrin ọjọ́ òjì àdékùnrin máa ń ṣàkáàbì màmàmàmàmà ní. Kàlàkí máa ṣe àápè iná sọ̀kọ̀ ní ìdí àmàjàkáàbì dáhùn àti pé a lè mú nàná sẹ́sẹ̀. Látàbí ìdílé máa kó káàmù nẹ̀wọ̀n máa tì yìí. Ọkó káàmù nẹ̀wọ̀n àpapàpà. Àbí ewu jẹ́pọ̀ màtílé màkùmáṣe. Àgbà yálàbì màtílé màkùmáṣe. Àmà

Àrùtà wà máa rú. Àrùtà wà máa ń dàgbàwà èémí máa rọ̀lẹ́ náà. Wọ́n máa yọ alìmáàni nìna àárín rí. Ìbàláìta ilé ìbàláìta ìdí, wọ́n máa yọ maka na su mafanfan ita ke mala'ika ɗaya kamu da mafanfan da jili na hata ya kula ina ma na hannu fitna tun bala ta kura ga mala'ika ta kai fasu a juma omeji a juma a mace abuwa kula da kuma gijiben kuma shaka bilino a me ويتعلمون ما يفرقون به بين المرء والزوج Àmàláìka ka àmàlà kí ní àjọ́mà àyíké àyẹ́kí jàká lòrò. Ẹjẹ́ mú jẹ́ kàtí mọ́ láyá lẹ́yìn. Ìṣẹ́ ni Musa lé ìkọjọ́ ti òdú ní ẹ̀bá kàtílé. Musa kàtí Musa sá lè rí. Musa sá lè rí ìmàláìka lóhun yìí. Musa ka ìgbàlá ẹ̀ Musa àdéhùn Musa pè àmàlẹ́lẹ̀. Fìràwùnà òlóhùn ìjọ tí kà máa pa àdó wà kú kàkíní Musa rọ̀báhù Fìràwùnà mọ́mìnà ni. Wọ Musa rọ̀báhù Jibrilu káfíra. Ọmọ àpáyọ̀ ló wà kú ẹnìyẹn kò ní ní ọjọ́ kejì. Musa Fìràwùnà lẹ́yìn mo ti mọ́mìnì. Gbogbo ìmúdàdéjì ọjọ́ ìmúdàdéjì ọjọ́ ọjọ́ rauna ranar wadon gwaiwa amma ita maki da wata da ke wata baki ya kula rauna kafin ile ni kaka ya ko rauna yi ko ko ya ka ke kubu na wadon gwaiwa ka kada yi amma ni mu ne ko ne dike Musa rabbana jibril agboja malaka malaka jibril o na o ni mu isa jibril amma kamira ibnu kamiri to o ja ya lakin ina mana no fitnatul hidayah ko da na gaba kai akwai malaika ije na le makoni ije na le mojiza ije na lu ọjọ́ tí ó wá gbogbo malaika bẹ̀rẹ̀ ní dálẹ̀ ẹ̀rìn kẹsẹ̀ ọ̀hún bù ẹ̀hún tẹ̀ máa ní kìí ṣe níjẹ. àmọ́ àmàlàkà wọ́ọ̀nù àkínní yìí àmàjà àwọn àbọ̀ àmàlẹ́ jọ ẹ̀rẹ̀ àpàtà malaika jìbìrìlù òun musa sábìrì òkú òun náà dàrí òkú lọ òun bọ́ òkú lọ́rọ́ torí iná tààrífò àkiri haza ìlàhókòwò ìlàhókòwòta bọ́lẹ̀bíà agbọ́ ẹ̀rẹ̀ yẹ́gẹ́yẹ́gẹ́ ìbàlá ṣàkiri lọ́kọ̀lá ìlòdìbọ́mọ́kiri láti mọ́tàtà lẹ́yìn rẹ̀ ọjọ́ mẹ́lẹ̀ ọjọ́ alẹ́ mọ́tàlẹ̀ òun ẹlẹ́gbẹ̀yàn ìwọlẹ́lẹ̀ bíi ọ̀yà táfùmà kó rà dàmùké láti yẹ òun làkà jùlọ àmọ́lẹ̀lẹ̀ ọlọ́fẹ́lẹ̀ àmì màláìka màtí kàjálà kí ní ìlànà náà lòdì ìlànà àjùmọ̀ àwọn àmàtí mẹ́kídà ẹbọ́ kọ́ la máa mẹ́nàdù lánà pọ̀lá tẹ́kùn mẹ́kílá àmà àmúnẹ̀ màkọ̀ ẹ̀wà jí. wọ̀nyẹ́ta alámúnà máa yù bẹ́rẹ̀ kúnnà bí i káyínà bẹ́rẹ̀ ìwà zẹ́wọ́ jí. kọ́lá bí bó ti lẹ́yìn òkèjèjì àkókò tí a ti lò kéjèjì kíákà rẹ̀ wọ̀nyẹ́ta alámúnà tákùmà kó takọ́kẹ́ àpẹẹrẹ màkó takọ́kẹ́ ìtumà lọ́gbàdì màlákọ́kẹ́ yìí nù ìtumà Yang kelima masih gas kemarin. Isyaya mami cuma bayu, gas kemarin. Ini dapat mami cuma dino, lagi ni mami cuma hadai. Aje mula hari ma ibar dimula dijiskan dan marki macam ini orang ha mezala jemlil ni kami boleh. Kalau tu kerja kita pasti mau mati jodoh nama lagi dah. Mampu buku, oh nengi jodoh yang ni ne. Tak malah mau kau dah berpam-pam tidak mau sih kɔkɔ kɔya magbedzo la kɔ tsɛ lɛ kakɔya na lorɔ kɔkui kɔkɔ na lorɔ ya bi ma ma dalu ɛfɛ fún anamɔ ma amɔ ma bi mo ni dzo yi la le amagba bi bi kpamɔ ko ti bi bi wòye tɛ fɔ wòye tɛ alɛ mu la mana kɔsɔ lu mi lɛ lɛ o mɛ o ke ma yɔ fɛ ɛdigbo la bi yi ti nɛ mɛri yi.

ẹmùsùnwúnyí bísìnláì wọ̀lẹ́dínà wọ̀bísìnláì ọ̀rẹ́dínà wà láàrẹ́bìnà tẹ̀wọ̀gẹ́lẹ̀ ẹ̀tẹ̀gbọ́n tùhánàlẹ́dí sàkárà rẹ̀ náà hàn àmà àdúrójé nílò ìlẹ̀ ẹ̀kì àti sọ̀rọ̀láwọ̀ sẹ́yìn ẹ̀dá ayákìlẹ̀ ẹ̀bà wọ́n máa ń gbé tọ́ ìlàjì yìí ní àhàdì ọ̀gbọ́dọ̀ tó máa kùmà rọ máa lè ké ìdàkàyẹ́ ẹ̀ dùn má nyàkàrọ̀ ìlànà ẹ̀ ilé kẹta Ìlà bí rí ní ìlà. Ọjọ́ náà sọ́dọ̀ kì ó kọ́ oníkẹ́dára. Ẹ̀rùn kì tí ọjọ́ làwọn kọ́ ipò ìtọ́jọ́ ọ̀mà. Ìgbókàdọ́mọ nínú ìjàmà kó yí máa yẹ. Ìgbókàdọ́mọ lókè àmúdílá dárẹ́. Ìgbókàdọ́mọ èmi gbogbo ẹ̀ lóko lẹ́rẹ̀ bí ọ̀. Ṣé kọjọ́ ń wà ní akẹrẹ̀fẹ́? Ìmọ̀dàbọ̀lẹ́ ń jẹ́ ìdójọ́ pa àwọn èyí. Má ìjẹun kò máa hẹun ẹ̀jẹ̀ lẹ rọ ẹ́ ti àgbà ìpínlẹ̀ náà ìdájọ́ ànílẹ̀ sí náà àmọ̀ ní àgbà ìpínlẹ̀ ọjọ́ ẹ̀kọ́ ní kámẹ́lá ẹ̀ka máa ti fẹ́ máta káwọn ọ̀gá wọlé ẹ̀. ìgbókà ìjẹun kò ẹ̀rú bá ti máa ń rọwọ́ ẹ̀ àwọn ẹ̀ ló má ta láyà tó kẹ̀kọ́ yọ la ló má tèlé ká tó kẹ̀kọ́ yọ ló má tẹ̀ tó kẹ̀kọ́ yà ilé wù ẹ̀ ti. وكذلك الواجبات na على الغلبات ẹnìkì kí azalik lè máa ṣe tẹ́lẹ̀ yíò rọ ẹ̀lẹ̀ àwọn ìjọdọ̀dọ̀ rẹ̀ ẹ̀kẹ́jì ohun tí a kí ní ọjọ́ tí lè gbé àwọn àbó ekeji ti ta ní ọjà méjì ẹ̀ àmọ́ ẹnì kò kéré a kọ́lọ́ ládá kí abálùjẹ́ ní ẹjọ́ akọ́jọ́ mi lè ti bá kàdó nù ẹ́ ẹ̀lẹ́ ọ̀lẹ́ ìmọ̀ mumini ìlẹsibadọ kọlá ńláda nana nana yẹ gbogbo dákẹ́ ìyẹn ilẹ̀ àtẹ̀lẹ́ rẹ̀ ọmọdéwà àdìjẹ́ta. ìgbẹ́ kẹta òjì àdúrọ́dọ̀ kẹ̀kẹ́ ìṣẹ̀ ẹ̀fẹ̀ ọjọ́ ìdílé akọ́jọ́lẹ́gbẹ́ mi ní ìlẹsì kọlá ní gbogbo pàyín dáadẹ́ láti àtàkpàmí. wọ́n máa ń hùwì lọ́rẹ́ nàbí yìí nínú ahadé إلا بإذن الله أنا طبعا ويتعلمون ما يضرهم وما لا ينفعهم Òtútù lẹ́mọ́ lápọ́jẹ́ ọmọ ọkọ́ kí ó lẹ̀ ní gbónímọ́gbó jẹ́ kiri tí ó fẹ́ ẹ̀wà jẹ́yẹ ẹni ní ìgbìmọ̀ alẹ́ fún adẹ́lẹ́lẹ́ aṣọ́wẹ́. Wẹ́ àgbẹ́ ní ìpẹ́sẹ̀lẹ̀ rẹ̀ rẹ̀ ń jẹun jẹun lórí. kọ́kọ́ mà dọ́ yìí lákẹ́hẹ́ wọn yẹlẹ tí yọ kó gbé bàtà ti kẹ́ gbó mú ọyẹ fẹlẹ yẹ jẹlẹ wọn lẹkùn máa kọ́ jẹlẹ wọ́yẹ tẹ alẹ́mu náà máa yẹ tó ẹ kì á dọ́ máa fi wá fún máa kọ́ jẹlẹ aláàbò àgbà gàmá tó ti wọn láàyè àbójú ìṣòwò tí ìmá ní yaka dɔ ma kuma lɛ yaka dɔ ya kuma lɛ yaka dɔ ma kuma lɛ e kuma wo ka lɛ ka lɛ lɛ yi ma ne o je do pa yi ɛyà ti ma ti ke lókè lɛ kake ŋu da bia o o ma mo ni o bo ti de tu bo ti o bo ti ti o bo ka ayi àgbẹ̀kọ́ ní ọ̀tà àdọ́mọ́ ṣe ìwò máa wí ògbóṣùn lẹ ìfọ́nkù àti ọmọ ayé kejì ọmọ gẹ̀mí ní ọ̀yà lẹ ìkókó bàbúdánú ọ̀yà ni wọ́n yẹ kí na ó máa lẹ́ fún àná kọ́tẹ̀ òbí yọ máa ti máa lọ lé ànọ́kọ́ ìmàkọ́ kọ́tẹ̀. ọ̀nà ọkọ̀ máa ubele halali kijeni kolegi mwana unakaye imunda nanali onko makodo kanise kodu bokolo kije eh, kama ya mbele unakaye dabla nata ije mbele ndio yani edabea kati ngomo ati kuje eh amadede mara bokolo jo kanise ne akaye kamu yo jale jo kama odujo me ama wa tele ola bobo ati madede ya mikosa majawa idan ma dai da kuma dai kuma yóò ta ma rọ ohun lóko ilẹ̀ àná rẹ̀ yóò ta mọ́ ẹ̀rìn tẹ́ òun ilẹ̀ a máa kọ ní ìgbìmọ̀ tó mọ adọ́gbọ́n àwọn àjẹ́ ìlàtàlẹ̀ wọ̀ láì wọ̀nyẹ́ ta alẹ́múna ohun tó mẹ̀rẹ̀ tẹ́ ìmọ̀ àtọ́nà sí ọ̀ wọ́n mọ̀ rọ ọkọ jẹ́ wọ́n ta alẹ́múna má yẹ dúró wọ́n ẹ̀ kí a dọ́ máa bí kí a lè dé kúrú máa. wà á máa láàárọ̀ ń pẹ̀ òun man dibuman bako jadi dibuman yang kasih ujile kurang mau nama tahu ene kiman jeng dulu kemo kopa kau jeng kurang mau nama kau نعم ولقد علموا لمن اشتريه ما له في الآخرة من خلاق والله يا بابا لا مفكر والله علموا وتولى كان علموا والله علموا amma kuma an jobe da matema kakiri lamani sẹ́rẹ̀rù ìṣòbé lẹ́hùn lápò ìmánà ṣe àpìyàṣe kìáṣẹ kìáṣọ́bí jálù máàlù ní aṣọ tí ó nà lọ́kọ́ ìṣẹ́ lẹ́hùn tó kọ́ láwọn yáṣe kan ìṣínà ọ̀rẹ́dọ̀ túnúkà ọ̀làjẹ́ ìdáta túnúkà àwọn ti iṣẹ́ gbígbì amúnẹ̀já ti Jámánì amúnẹ̀já ti house of assembly amúnẹ̀já ti gọ́ọ̀mù amúnẹ̀já ti president lẹ́yìn tí àmọ́ ọmọ àmọ́ ọmọ onímọ̀ àmọ́ ọmọ afọ́ àdìgbò pàdé àmọ́ ọmọ àmì ìdílé ẹ̀ka mi ló fà Jámánì jáká àjọ ń kàwá àdámà jákàtì nìkú màjẹ́bà ìjà àwọn afá àmàjẹ àwọn àlọ́ àmàjẹ àwọn ìmọ̀ àmàjẹ ordinary leon nemaji àmà àmúlìmá àmì àpapọ̀mọ̀nùmá màá ti wá àjẹ́ àmì ìbéyì màá ti chairman yìí màá ti gọ́vọ̀nà yìí ẹ̀rù ti kọ̀ mí mà alu kama pa gbolo lobo ajaka ma hẹwọn ẹgbẹ ìdùnnú akọ ìdìbò àti ẹni ìjẹlẹ ọmọ ẹnu ẹlẹ má lè a má ṣeun ẹni tí àwọn tẹ̀lé náà wọ́n tó alẹ̀ máa jẹ ń pọ́ ẹgbẹ́ náà kì í àti ìyàdó máa sọ́gbọ́n ẹ̀ káká mi ma máa jẹ máa ìyá mi lè máa pàdé lẹ ní màá nùgbọ̀n wọn pàdé ẹni ló máa hàpù yìí lẹ̀ ẹni ló máa hàpù yìí lẹ̀ tó àwọn ti àti ní àdúrà ó nẹ̀ ara mi ṣe àdúrà bíbí yóò nẹ̀ àdúrà yóò nẹ̀ àdúrà bíbí yóò nẹ̀ ولبيت ما شروا به أنفسهم ولبيت ما شروا به أنفسهم wọ́n jíjí ó máa tẹ́lẹ̀ ó máa tù ó máa là ọ́ lámà yẹ tọ́ má ṣẹ̀rọ òdìdí lẹ́ àmọ́kọ̀ ó ti kàkìkàkì ní ilà màdánlà yìí kọ́lẹ̀ níta má ṣẹ̀rọ òdìdí àkójọ ìyọjọ́ ìjẹun kẹrù tó bá fún àkẹ́lá ẹ̀gbọ̀kọ̀ tí a máa pàdé jọ kámọ̀lé kí wọ́n á jọ kàdó màmá tó gbé màmá tẹ̀lé àlọ́fà àmà òmìnirẹ̀lẹ̀wọ̀ láyọ̀ mẹ́ra ekita wọn tó n'adé la kini asáàlì yé la màá la sirika yé la màá la bílí ayé la màá la owó yé la màá la àjọ yà kífà tsọ bọ́dẹ tẹ onídjaka ẹlú tó bẹ́ẹ̀ kí a fi fa àti ẹ bọ́ ifá wọn abọ́ yìí láti àyíká bọ́ ẹ tsaka ẹ òfin ẹ̀ <laughs> ya mo fẹ́ lọ lọ́kọ́ tálẹ̀. Àjàbí ní pàpọ̀ ẹ̀ náà bọ̀ yí, ìyá àgbẹ̀ náà ṣàkàlì ilẹ̀ wọn là ń bọ̀. Ókè, tí bá ẹ̀hún tó dà ẹ̀kẹ́ ti mẹ́, yẹ́nu ẹ̀ náà jẹun abẹ́ ìwọ̀n àtúnjẹ yọ̀nà, wọn náà ṣe eré yọ̀nà, olóko à, àlàbámà tó ẹ̀, àmà àlàbámà tó ẹ̀, kòmẹ́tọ̀ à, àlàbá ìṣe Àbẹ́ wọn ẹgbọ́n à, ọmọdé olówó ọ̀dẹ̀dẹ̀ olótọ́mọ kẹ́kọ̀ọ́ wà rere jáká kẹ́kọ̀ọ́ yẹn ọ̀ èyí lọ́dá pàkẹ́lẹ̀ ìwájẹ́ màmá bọ̀ yẹn. Ila ìlà, ẹ̀kẹ́ ajé ìgbọ̀n anádínásíná, ẹ̀kẹ́ adínásíná ìlà mẹ́lánà yìí, òjòlá gbọ́dọ̀ kàyọ̀ ọ̀lẹ̀ sí ìta, máa ń ṣẹ̀rọ òfì yìí àwùjọ. Ẹ̀hún gidi màá náà là ọ́ lámà yìí, òyìnbí ti ṣàlàfáì màkọ́ pa, àmọ́ àṣíríkà káàkiri màá náà hó là, ẹ̀wọ̀n bíbí mà lọ́ lábáyé lòkàní. lòkàní òun ẹ̀hálẹ̀ ooo. máa ṣe kú máa ṣe máa máa máa dọ̀kọ́ máa dá làkà àgbèrè kọlà máa náà ọlọ́dí sẹ́mà ṣẹlọ́ ìdí àkótẹ́wọ́ lòkàní yá àlẹ̀mọ̀ là máa ṣe kú máa ṣe lòmà alára máa múdà sí sóra kàdé òtọ́rọ̀ sóra kìdá ìdá nàní. àmọ́ ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ kúta mẹ́ Eti jana ko jin ko ko ga mu duwa na wani yi turje gona boy ko ya ce ko ko jana fayelo ya ti de e da ba e jawabe jawabe jawabe ko ojo ki ayi jawabe ki ayi jawabe ko jana to ya to ni to e eti da to jana ni ma mu moji no ya ti ma mu moji ma du de ni ma du jawabe ma du wona e mo ma du wona ade ma du da ni jawabe samun Islam manu nuju ko um, dan jalu kamu dalam seperti macam ini sama mau kan jalu kamu dah jadi jadi ini ani sini dekat jatah jodoh kat jadi ini dua ini ya sini itu mampu wanda dah di bu bu bu orang yang kini balen yang kue donne kini jalan jalan kita jatah ni ada ibu kau maju kejì lásán ẹ̀ adé ìpamọ́ adé ìgbésí gbogbo ìgbódò náà wọ́pọ̀ àlùjẹ̀dọ́ náà láti alẹ́ ilẹ̀ ń wẹ̀ sí. wọ́n méjì náà màá ń dúró ń ké kúta lé ayẹ̀dọ̀ jẹ́ tà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kejì lé ayẹ̀dọ̀ jẹ́ abá àgbóòlì à mú mi tọ́lọ́ tó yàn mí ó jẹ́ wọn kúrọ́ ọ̀dà tẹ́gẹ̀ ẹ̀wọ̀n yàn lẹ́yìn ẹ̀wọ̀n yàn lẹ́yìn àti àtẹ̀wọ̀n àwòkà yìí àmà lè jẹun kí ìjà ṣe àmà lè agbaya jẹnu ìdìrísù ẹkùn tí ma wáyé kọ́lọ̀ lẹ́sí ilẹ̀ omi nàìjírí ma ọjọ́ lẹ́mẹ́ta tó nẹ̀ ìdùnmà ẹnu màlúfà ní ìwọ̀ láyé síta jẹnu òun ọ̀pọ̀ kọ́lẹ̀ ọlẹ́ kàrà fi yín wà bá jọmọ́ lọ́sọ̀rọ̀ tó sá fà yìí ìtura gidẹ́ ti sọ̀rọ̀ kàtó lélẹ̀ gbọ́dọ̀ nìyẹn ọ̀pọ̀lá mi ìtura gidẹ́ àmàyà gidẹ́ òun ti rún má kàmà òkú alùkàmí ayájáde ìtura gidẹ́ yìí ó yọpọ mẹlẹ yọmi ìpele ọmọdé ẹni tó làgbé akọ wa kọjá kí ni àmàdọ́jì ọmọlẹ ìjága màdé ojú àlẹ rẹ alábùrù kìlà òjìjága táǹtẹ kàdé rẹ jẹun kóṣù kóṣù ni kìlà òjì tó ń yọlẹ ẹ má kí a tùjọ kí a tó jọ àmàdọ́jọ mẹlẹ mẹlẹ àjọkàtú mẹlẹ àjọwáàdì mẹlẹ àjọdáwà mẹlẹ àmì sẹńtà. Islam menami center wa'azi menami center tafsiri mai ana koce umar Qur'ani umar Qur'ani ya koce tafsiri ya koce a cika da gudu a cika da gudu wallahi ọ̀làlẹ́ kàtà yìí ló ká kó àrẹ dágbò òmìnir akọ́ náà mi ọdún ẹ̀ṣẹ̀ káwọ́dà yìí òkú ọ̀ṣẹ́ òmàlùkọ̀ránì alùkọ̀ránì òjì foundation ẹ̀dùn ìgbìmọ̀ kọ́ ọ̀ṣẹ́ òmàwọn ilẹ̀ kàmá kọ́ ọ̀ṣẹ́ òmàtẹ̀sìrì níbà

سورة قبل مكية وهي مئة وثنة وسبعون آية بسم الله الرحمن الرحيم والصفات صفا pé màṣàlẹ́ ìbejì lẹ́kọ́ nà máa yẹ màṣẹ́ bá lè parí kó ní pẹ̀sẹ̀. ọjọ́ ẹgbẹ́ ní bísí láì rahmà nàá yìí wọ́n sọ fáàtì ọjọ́ ẹgbẹ́ òun gẹ́bọ wàlú mẹ́láyìíká kùmáàtì lọ́kù lọ́kù wọ́n sọ fáàtì ìgẹ́bọ pàmà pọ̀ mẹ́mẹ́rẹ́ kùmáàtì tẹ́wù tẹ́wù wọ́n sọ fáàtì ìgẹ́bọ pàmẹ́nà mẹ́mẹ́rẹ́ kùmáàtì tẹ́wù jọ yánẹjọ láìlọ láì bàyẹ̀ kumana kocha ajili ya hoja ya mbele kwa makini eulile lile mwingi hoja mite kwa malaika basi huo huo basi huo kaku imuti basi huo gogu imuti kebo duke mkiana wao naam فاستاجر أتي بجرا ما قلت يسوع من التاجر وجب لنا الله يحب الذين إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإنا لنحن الصافون وإنا لنحن المصبحون wàmẹ́lẹ́ sàmẹ́ ni ìjà mẹ́ta ìjàmù lẹ́kìn láti bẹ̀rù ní ọ̀rọ̀ náà wọ́n yìí ná mẹ́ta àmà lẹ́dá nùkọ́kú àmàlùkà ti sọ́kù wọ́n yìí ná lẹ́dá nùkọ́ ìbò àmàlùkà kó dọ́kítà àmà sọ̀ ìdè náà yìí kò lẹ́dí náà yóò kọ́ sílò lẹ́dí sẹ́dí yìí sọ̀fà kọjá ngéjọ́ àmàdùn kò má sọ̀ bàtẹ́wò tìkàtìkà ọgbọ́ tìkàtìkà ọgbọ́ akimẹlẹ adzɔ nyɔɔ ọjà ìfẹlẹ ní wàá méjì àti ìfẹlẹ sábàlẹ ọjà kí máa ọtí àti ìdíje àmì ìlú ma. ká àyìnbá wọn bòníyànú màrúsù. lákùn àtẹ̀wò máa jọ sí àdàbọ̀ ọ̀dọ̀ ìjẹ̀ tìyọ́la tìyọ́la ẹ̀hún dúkìá fẹ́rẹ́ ká lọ́kọ́ pọ́tù máa ìfẹ̀rẹ̀ bọ́lẹ̀ alùpùpù àjọlẹ̀ ọjọ́ kí máa ọtí àti ìfẹlẹ sábàlẹ. bàtàjìrà àti ìbàjẹ́rọ̀. ọjà ìfẹlẹ ame medzama ko ame kɔtsɛ wo malukura ne mɛ nukara madzadowo dɔ kɔza dzra asi ayi bɔlu le ma o ko dzama gba alɛ di na yezi turu na la fa maa ti ma kada ba ma tole di akɔ tɛ lɛ tole ne mɛ ki no mɛ ki to no mɛ ki tsa ka no mɛ ki tsa la ti no mɛ ki tɛ no ɔdzɔ mu mɛ do bɛ bɔ ɛ ɛlɛ ijẹun kakúnṣe àmàlùfáàṣì lẹ́gbẹ́má ọjọ́ ìfọ́lẹ́ ní ìhà òkọlà ìdí òdí ní àyíká nínú kọlà tí àwọn ọjọ́ déjú yàtọ̀ ní ìgbó kọ̀mọ́nà kọ́tọ̀ kàkiri ọjọ́ pàlẹ́ yìí yàtọ̀ ní tiwa nìyẹn gọ́mẹ́nà àtẹnu kọ́ọ̀lá. gọ́mẹ́nà àtẹnu kọ́ọ̀lá mi máa ń dà á ilé wáyé wà mí lọ́tọ́ ọ̀dẹ̀ àwọn wàkọ́ọ̀lá iná ní iná lọ́mọ́sẹ̀lẹ̀ yìí. ọ̀pọ̀ Yàtọ̀ kọ̀lé ìṣọ̀lẹ́ ọ̀nà bẹ̀rẹ̀ lẹ́wọ̀n ọ̀nà bẹ̀rẹ̀ sí. Àmà ìlànà ìkọ̀lẹ́ wọn ni ojú ní mímọ́ da àdìlàlà àtàbẹ̀rẹ̀ kì í tó mú ẹni mẹ́lẹ̀ àpẹẹrẹ pọ́ńdọ́ mẹ́lẹ̀ àlàlọ́jọ́ pàtẹ́sí mẹ́lẹ̀ ọ̀hún dẹ́gbọ́ pọ̀ jẹ́lẹ̀ fẹ́ lọ́dẹ́. Ẹ má nùmọ̀ ní à ẹ̀sì amápa ìdíyẹ ọjọ́ fúnra màdá tó dèrò má. Akó ẹ̀tọ́ lanọ́ mẹ́kọ̀ọ́ uji kalau kalau kita uji kalau kalau ini kita iba hati kita serba mampu ini nada nada nada tapi jika lupa ya leda kita ama uji kamu dikiri mako jadi apa yang kau jadi mako coba ni adik kebele apa numai apa cuma tu mau ini mako jauh mau len mau dah lu di makara mau ama tidak mau ni kara mana abọ́ ọjọ́ àmọ́ gbẹ́lẹ́gbò tẹ́sí lẹ́nu pàmò mẹ́gbó àti tẹ́sà lọ́sẹ̀rẹ̀ ti kú abẹ́yẹ òbílẹ̀ ẹ̀sẹ̀ yìí. ìjà ń gbìdàbọ̀ fún akọ́jà yàpá lówó alukóra nípa alukóra ti jẹ́nẹ́rà ẹ̀wọ̀n àtúntò méje àkídà dúkẹ́lẹ́ òun yọ lọ́sọ̀kọ̀ra yìí. Lakọ́jà lùkọ́ra yìí, sákàmù lẹ́jọ́ kọ́jẹ́ màlùkọ́ra yìí, wọ́n jẹ́ kọ́jẹ́ ọmọ ịkọ shọt ịkwa ndị ole ole kwụma ole ole na-azụ anyị kọche ama dị n'ọkọ ụlọ anọkọ onye chebiri kwa ọrụ ọlọlụ ama megide mmekwa na mmekwa onye bere wọ nnaghị onke bụ kwami ite mana kọche ụma ma dị ahụrụ igbe bụ kwami ite mana kọche ụma ma na chebiri igbe bụ kwami bụ mana ụma ma nwoke ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ọba ṣe jíjù máa ń lẹ́ta pàìlọ̀ torí kí wọ́n jẹ́ òun lẹ̀ kábí bẹ̀lá àmì ọmọ bá wọn lánà lè jẹ tàbí náà. bàbá lẹ ìmẹ̀ ni mínà mọ̀ sí ni ní. òun jẹ́lẹ̀ kò tọ́lá náà lè bọ́ọ̀sì ọjọ́ ẹ̀fẹ́ lóhun ìwọ̀n tó ní ilẹ̀. ìǹkọ́ àbúlé àmì kọ́lẹ̀ náà sọ̀rẹ́ǹdà bíkọ́sì rẹ̀ jẹ́lẹ̀ pẹ́ yóò lọ ṣe bá lẹ́bi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dà jìrà sí zẹ́jìrà amánàrà máa hà. ọ̀tàlíyà àti bíkìrọ̀. ṣé mo pa máa lára máa gẹ̀? ọ̀tàlíyà àti bíkìrọ̀ bá mi gbé kùmà kọ́ bàtà lóko rẹ̀. Àgáwọ́lẹ́sẹ̀ àmì tí òun lẹ̀ dáwọn, àlẹ́bí náà á ti náà fún òun. Àlẹ́bí náà ń yẹ́kọ̀ múrù bí i tẹ́rọ̀lá إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا عالية ترجون تجارة لم تبور نعم. ليوفيهم الله أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور فقرأوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضي وآخرون يا نظر يقاتلون في سبيل الله وقرأوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأتسموا

àmọ́ ní máa wádà mọ́lẹ̀ jọ wá mi pé mọ́ádà ló wà ní tiwa ní. ọjọ́ ìfọ́lẹ́ ni pọ̀táàlì àti ìdíkẹ̀rẹ́ ẹ̀nà òun tọ́kọ̀ wá mi tẹ́sí mẹ́ta. ìjẹun pẹ̀lú mẹ́ta kọ́tẹ́ ayé pẹ̀lú àhẹ́lẹ́sì àlẹ́sìn náà á ti náà mú ìkẹta. Àbíbí kò dàgbà ni wọ́n máa kọ́ tẹ́lẹ̀. Ìyẹ̀jẹ̀ lónà mú hàkàtì láwọ́ ti. Àkọ́ jẹ́ kùrà ní lẹ́yìn yọ̀nyọ̀nyọ̀. Láàpá pa kóòmù ọmọ ẹ̀mẹ̀lẹ̀ kọjọ́ jẹ́ kóòmù náà. Kùrà ìkẹ̀rí òmìnirú náà dé. Ìwẹ̀kẹ̀ náà kọ́ jẹ́ kùrà ní ẹgbàá Yadda mana kwanciyar ke bani nan ya kwa jaga-jaga, inda ma ya zuba nan. Láàrín ọkọ̀ burúkú yẹn lẹ́nu máa ń gbọ́ nígbà ń pa ojú àti ìjà lábọ́tẹ́. Báwòrá ikọ̀ ń lọ́kọ̀ á ti rú. Àti ilé ìgbàlódé pàṣẹ òkèlè lẹ́lẹ̀ ìtọ́níwẹ̀ tọ́jú àyẹ̀. إن الذين يتلون كتاب الله Ọkùnrin ti sáà Lèzikir fàhálì mú jẹ́kir ọdún àwọn ọmọ ọ̀pàá mú kí ó pàpọ̀ ni. Wà á bá mọ̀ sọ́lá. Ọ̀pàá mi gbé kùmá lọ dágún mẹ́ta. Wà á fàkún kí máa rọrọ pàdà àwọn. Ká máa rọrọ òkú láti ọjọ́ tó ọgbọdọ kàtó kuma tilẹ alukani kuma balẹ ẹ náà di àmọ ayé àyè àmọ ayé lẹlẹ ìdí kuma tó náírà gbogbo dọlà òye lẹńkà gbòòrò èkì má èkì ọmá èkì ọmá sòwò ọjà òye sòwò ni má ti dọ́ bá balẹ̀kẹ̀ ọjà ń bẹ wọ́n tó ń yìí wọ́n tó ń bẹ bọ̀gẹ́ ni wọ́n fẹ́rẹ̀ wọ́n máa tẹ̀ ẹ́ sẹ́rẹ̀ ní alukóra yẹn àgbẹ̀ òní má ẹ̀rọ ni wọ́n ti alukóra yẹn èkì mọ̀ kene kitabu je ma kimo kumedo kitesire ikunyo katue ati ni kedo ba bokatu kana kwada na kini ni kata sila pola ni ati ka ụmụ mo alquran ko mo riyo mande ekina ekina kakara kakara yiki yo pa yiki lola ama mate ilẹ̀lẹ̀ gbọ́ọ̀lọ́ kúrò bí ìtura kàdé òfin kọ̀. Inna ilahakum lawahid. Ọ̀pọ̀dá mi ìgbé kọjá lọ́lọ́ tó lè jáká ìdáhùn àti ìgbọ́dọ̀ tí tẹ́lá kọ̀dọ̀ yíbà. Inna ilahakum lawahid. Ó jẹ́ màtílẹ̀ fún ẹ̀sìn lébà yẹn. Inna ilahakum lawahid. Ọjọ́ mẹ́rin oṣù mẹ́rin àná tó ká sí ìgbé. Alára màá yẹ́ وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم يقول إلهكم واحد إلهكم إله واحد الذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون وما أمروا إلا ليعبدوا إلها واحدا اتخذوه أحبارهم ورهبانهم أربابا المسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إله واحدا لا إله إلا هو سبحانه عما يشركون وما أرسلنا من قبلك وما أرسلنا من رسول إلا Lórí ilẹ̀ ìhìn, Annahu láàá ilá ilá àjàta agbogbo. Ọ̀pọ̀dá mọ̀ tó jẹ́ jágbá pọ̀lú ẹ̀gbọ́n lọ́wọ́. Ọ̀pọ̀dú máa gbà láàá ilá àìlàlá ọmọ àdẹ́wà. Àmá La ilaha illallah ya Nabi Ibrahim, Ibrahim Rasulullah. La ilaha illallah Musa Rasulullah. La ilaha illallah Isa Rasulullah. La ilaha illallah Muhammad Rasulullah. Ọ̀fẹ́ ìwà yìí. Sallallahu alayhi wa sallam. Ẹyẹ bá mi kí èsì olùdó tí Oh àbájọ aku àti àlejì. Ohun àkàmẹ́ àkọ́jọ́ ti kí ti máa dàdà wọn inú. Ìgbé ọjọ́ mẹ́jọ ó ká títí òwèje ìlà ogun ìlà òwúwárì ọjọ́ mẹ́jọ ó ká títí ìṣe gbẹ́rà lọ ní gbélé ìgbèlè kò máa ń lè lù má má pẹ́ máa fún aṣọ ọdún ìlà ìyá àbúrò ìlà àwọn wáhìlà wáhìlà ọjọ́ tó ká títí òwèje pẹ̀kí ìdàwọn olúwa dẹ́gbọ́ pọ̀ ohun ẹlẹ́gì gbẹ́nu ìmọ̀jọ́ ọ̀hún ní ìlú wa ọ̀gbọ́n tó lè àti jẹ́ ànàmọ́ ayé nìkàdìkàdì pẹ̀kí ìdàwọn ìlú wa dé láti ìlà kúlẹ̀ láti ìlú wa gbọ́dọ̀ lẹ̀ 那必须的吧呢？ إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة وما ومعه النار وما للظالمين من أنصير إن الله لا يغفر أن الشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ọjọ́ tó lẹ́ni òun tí ẹni òun káyọ̀ nínàlá láyé ẹgbẹ̀gbẹ̀ nínú òun gbà

olóyè òmúnà ìlú ibi ṣíríkà yàtùbà àmọ́ àwọn ẹni di ṣíríkà ẹni di ṣíríkà wá sí gbogbo wọn ọjọ́ náà ọgbó ìpẹ̀lẹ̀ àti òun náà ó jẹ́ àbílẹ̀ àti ìsọ̀nàlá wà ní ọ̀sẹ̀nà yẹni òun náà dágbó jọ pọ̀ sí ìṣe ọ̀sẹ̀lẹ̀ ti àti ṣíríkà kó tó jọ pọ̀ sí tó fẹ́ gbà kí a kó wọn lógún àlejò ẹni òun dàyà kí ẹ gbà kí á nìkiri wọn wọn ní ìwọ́n wọn tó náà وإن منكم إلا واردها وإن كان على ربك ختما مقضيا náà nìjẹ́ na òun náà jọ́ náà ọ̀nà. Ọ̀wọ̀ sílẹ̀ ọ̀nà ń kárí sí èyí. Ń bó kìí mú tí ó ọ̀nà ọ̀nà ẹ̀. emanya regeni inge bonade ngo ti ajo la jena yi we ko ta le be aljana le ojo kuma ta le la bia a ni amale ni kaka te male ye pa mu amla bojo ko ji enene ndi o amale ni mo pa te male ele do ta go tunu ni kala ma wa ti ya ni ni le ni le ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ní ojú kọlá àwọn àmà bọ́ọ̀lù oníkọ́lá máa máa bọ̀ ẹ̀ oníkọ́lá máa máa bọ̀ ẹ̀ tí a lè di Muhammad sallallahu alaihi wasallam káàkiri kí àmọ́ òun dábàá lẹ́ láti kó dákójọ́ pọ̀ sí ẹnẹ ìdọ́jọ́ tó ká tètè ìmú ẹ̀rọ ìdọ́jọ́ pọ̀ sí adéjùmọ́ kóyàtẹ rọ́ọ̀tì tẹ̀lé rọ́ọ̀tì tẹ̀lé rọ́ọ̀tì tẹ̀lé fún ọjọ́ kejì tó lọ́la ẹnẹ lẹ́yìn ṣé ìyá jẹ́ ọjọ́ ìyá ti jẹ́ pẹ́tẹ́lẹ́ tí wọ́n dábàá láàbíà ẹnìkan ètò ìdílé ìmọ̀ àti ìṣèjọba. a máa ní ẹni ẹni ìgbà tí ti ka ìmọ̀ ẹ̀rọ lọ nínú ọmọ dàyà. ìrẹ́pà kẹrẹ́lá lóhun yàtí ní ìhé òun ní àmà jọ òun ní ọmọ pa máa jọ aláàbí pọ̀tẹ́ǹtì máa fún sọ́kù àmọ́ àmọ́ kàyà tó bọ́lá rẹ̀ ló máa kó òun lówó kò má lè ṣe é Tọ́lọ́tọ́lọ́ ní ìlànà aláìrẹ̀ kí wọ́n ṣe rẹ́kà bí. Omi tí ó yọ́ lẹ́rọ ní kọ́lẹ̀ ní kọ́lẹ̀ ẹ̀mọ́ kó lọ́wọ́ tó máa lọ sí kàtẹ́ kí aláàjà bẹ́ẹ̀ wà sí aláàbòkà kí ní àwọn olùdíkà wà á kò ṣeré kàdíkà wà á nà àlẹ́mù wà á sọ́jọ́ kìlúkà ní máa ná àlẹ́mù. Àdéhùn sọ̀rọ̀ máa wà sẹ́yìn má tó àtúndáyé ìsàlọ̀ kẹ́nà sí ọjọ́ náà di èyí. Á lùkà àmì àmì ìgbóyìn àfi kọmíníté mọ̀ òwúdẹ́pọ̀ jẹ̀mọ̀ mọ́la tíríkà jẹ̀mọ̀ mọ́la ojoojú yìí máa máa ti dá ìnáwó ẹ̀ àgbé yìí ẹtí jẹ kúkúnù màún kúnamọ́ọ́dù yé tíríkà bí tíríkà ti ní máàkì bí mo kọ́ lọ́ọ̀dẹ̀ ẹ máa fi tíríkà ti gbé lù ìṣèjì àti òde ìbò tí o ti lẹ́yìn o ti lẹ́gbàá jẹ́ yẹ́tà dé yìí ó náà máa ní kìnìkì lágbègbè lòdì àti ẹni tó gbogbo ẹ̀kọ́ ni mo lé ọdẹ àdéhùn sọ bàbá àwọn àdéhùn sẹ́yìn náà ṣàdúrà sílẹ̀ ọjọ́ kí a yẹ ìfẹ́ ìtọ̀gbọ̀n wa ilahukum ila ilahukum lawahid na'am rabbus samawati wal ardi wa ma bainahuma wa rabbul mashariq ya rabbus samawati wal ardi ona tele ikiyo jale meje pale wa ma bainahuma kwa mina pale jale meje pale wa rabbul mashariq atana bagale ona ajodu ka gbo wo lodo na so wo la ne na'am إنا زينا السماء الدنيا بزينة الكواكب ẹlọ́run tẹ̀wọ́ jáde ìdílé àtìlẹ́ ìgbé ìjàgà fábí ìlà òye yóò tún jẹun oṣù tó síbi akẹ́mẹ́lì bóyá tẹ yà ń ṣùgbọ́n mi. abẹ́lẹ̀ ọ̀hún ìlà akẹ́kọ̀ọ́ ìlà máa pàdó òdílé àìgbé ìjàgà yìí àmẹ́sẹ̀hún púpọ̀ lọ́jọ́ tẹ ilẹ̀ yìí láti máa tọ́lẹ́ نعم وحفظا من كل شيطان مارد وحفظا Ìmúlù pàtàkì ìpàdésẹ́ ní múlù ṣetọ́nù máa rẹ̀ sí, a ti di ìfìlì yóò fi ṣẹlẹ̀ òkú ìtẹ̀lẹ̀. Ẹ́rẹ́bà lọ́pẹ́ ìṣẹ́lẹ̀ ìdí ìdá وإنا كنا نقعد منها وإنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع لا يجد له شهابا رسدا جنات ولا هاي ẹni ìgbélé bàkàdéjì sọlọ́láwọ́ àdẹ́sà máwàtá bàkàdéjì wá òun àkọọ́lẹ̀ ní wáyé bàkàdéjì máwàtá ní ọ̀nà nàbà ọdọ̀mìnà àmàkọ́lá máa níká níká níká àmàlẹ̀ náà òun òun àkà Màkọ́ìdẹ̀ lè sẹ́mi. Ìjẹ́lẹ̀ àmà gbó pọ̀dá àmà àmà bá màláìka jọ kó bìlẹ̀ bá gbé ká màláìka. Bíjẹ́ ká màláìka wọ́n sòrò ká ẹ̀rùn kìá di òní àìgbà rẹ̀. Wọ́n kà máa yá ọ̀dà Wọ́n pa kó kà jẹ́ wà mọ̀ nìkú àmà àbájọ yìí. Ọmọ ilé tẹ̀mí ìlànà ìgbélu yàrá ti la àbájọ yìí. Yẹ̀jì nílẹ̀ wò ó ti àbá rẹ̀ fẹ́rẹ́. Yàrá balaka ìlà òde ń ná kùmà kùmà lé dẹ́wọ́. Ibo tó kí alọ́ rẹ̀ àánú àlùyọ̀ máa nà ẹ̀kú sí ìkókà ẹ̀lú náà tẹ̀rẹ̀ tẹ̀lé. Àbíjẹ́ ní ògùn tẹ̀rẹ̀ kà máa náà kà wọn nà ẹ̀rẹ́ lẹ̀. إنا زينا السماء الدنيا بزينة الكواكب نعم من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقربون من كل جانب إيه، kafin mala'ika kwajatul kafin haka mana ne ci masu kwalale haka ma dawo jane ke yan mace mara ta wani ku da bola mai kulli jane haka ma ma ta kwasa kudu wannan ne ya ce na'am duhura wa lahum azabun wasib haka ma ma gudu ba ne ma ita ka da bala ka ce wa lahum azabun wasib haka ke na zabiyo ko wanda mu ga maumauwa na nemen mata kadere kilo na ndio lao lo ya de hu ile alijengele ngo kwa kwa de kitu le na kupata jana doaje إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب إلا من إذا سمع في كذاب إلى وجهه أما إلا من خطف الخطفة إذا سمع في الجنة يا وجهك لا يوكا تركنا دي ọ̀lẹ́ ní ọ̀pọ̀ mẹ́lẹ̀ wá ní ọmọ ẹ̀la sọ kí mo mẹ́lú ní akáàmùlẹ̀ lá abàdé sọ̀rọ̀ sọ̀rọ̀ àgbàdẹ. ọ̀nà bẹ́ẹ̀ ti máa ó gbọ́ máa ní ọ̀lẹ́ ní náìntì náìn odò máa ní ní hundred láti máa dúró láti sàmúlẹ̀ láti òní ayé. ìlkúrúnà sámà wà á ti sàrù nǹkan bíbú. ọ̀lẹ́ ní já ọmọ ní إلا من خسف الخسفة نعم فأتبعه شهاب ثاقب إلا ويكي جاونا لهم تيكو ونالو ساكي لكي أكا وبونا نعم أنا فاسترتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين الله إذا بدأ فاسترتهم dumuni àti bẹ́ẹ̀ màtúndé lálẹ́ mẹ́tìmá là ń kọ́ ọ̀rẹ́ òun lẹ̀ tó adẹ́kọ̀ pọ̀jọ́ lẹ̀ kìnnì lẹ̀. àwọn ọmọ aṣọ ìdókòlù kan yìí ló ní máa ń bú ìdí àmàláìka lè. mẹ́nkọ́lẹ́ pọ́nà. àmàláìka kò tọ́nà mẹ́lẹ́kì bẹ́ẹ̀ tó jáde kò tọ́nà ó pé. Ìmáyẹ̀ òkú ti lè dìde, ìmáyẹ̀ òkú. Iná kẹlẹ̀pẹ̀lá àrùn mi pí nílá gbígbẹ̀ máa kídọ̀ lè mẹ́ èyí olẹ̀ kídọ̀ lọ wà lẹ̀ òyìnbí. Iná kọ̀lápẹ̀lá àrùn ẹnu wọn ló lẹ̀ ṣe gẹ́gẹ́ lè láàrín pé àmápá ẹ̀tọ̀ ètùtù jàmá, ètùtù tọ́, ètùpá tọ́, ètùtù tọ́, ẹ̀rùn tí kànàmúnẹ̀, kànàmúnẹ̀ abàmọ́lá tó padà anamọ́nẹ̀ abàmọ́lá tó lulẹ̀ abẹ́lọ́jọ́ méjì wọn dàbà yìí. Bẹ́lá àṣìbùtà wọ̀nyẹ kọ́rù. Àṣìbùtà ẹ̀ẹ́dì àwò wà níbi sọ̀rọ̀ láwọn àlejò. Ẹni tí a lọ ra ìgbèjì máa yẹ ẹ̀ẹ́dì àwò. Àwọn ẹ̀wọ̀n ọjọ́ kàkà ẹ̀ àgbà má máa gbà tó yà méjì pé ju ẹjọ́ láti máa méjì ló pa máa pa ìyá pàtí kéde sáré kàkọ́ máa ṣe abájọ yìí lọ jẹ́ ọ̀gẹ̀gẹ̀rẹ̀ lẹ́rẹ̀ lẹ́nu mẹ́rin máa ń mẹ́kọ́jọ mẹ́rin máa wá sákùn máa jẹjẹ wà á jọ ọ̀gẹ́jìmẹ̀ bẹ́ẹ̀ni kò dúró má máa jẹ́ àjọ pẹ̀ má tó yìí ìkò lẹ́lẹ̀ wúdo ní ìṣó gbẹ́gbà mẹ́kọ́ máa sákùn mẹ́rin lọ́kọ́. òbí ìṣọ̀ ẹ̀wọ̀n àti ilẹ̀ ẹ̀wọ̀n ìbára rẹ̀ ṣe pẹ̀ má tó yìí má ẹ̀wọ̀n ọjọ́ الله فإنا من تقوى القلوب ẹ̀dùn ìgbèjì máa ń rí ọjọ́ bá asọ́dù yìí kà máa fà á sílẹ̀ òkè ẹ̀sẹ̀ yìí o a máa fà á máa ń dọ́ra ẹlẹ́kẹ̀ ẹ̀sẹ̀ yìí wọ́n láàyè ẹ̀dẹ́lẹ̀ engagement máa tilẹ̀ iṣẹ́ náà gbó náà ti ṣe kí abúlé àtàkùn iṣẹ́ náà kẹ́kẹ́ ṣọgbọ́n tí wọ́n lọ́ọ́ ṣe àtàkùn kàrẹ́ lọ iṣẹ́ náà kẹ́kẹ́ lè ṣọgbọ́n àtàkùn ìjẹun pẹ̀lú ẹ̀ṣẹ̀ engagement lápá omi lára lẹ́pa nínú àmì ìgbóhùn orí fún ìgbà òkúlé ọ̀dẹ̀ ìlú ìdáta ẹ̀kọ́ máa jẹ́ ọkọ ẹ̀yìn sí lápá àwọn ọkọ mẹ́rin ìdí ìjẹ́ ìdíyẹ ọkọ ẹlẹ́jọ́ lábíà ìdọ̀láyà kábìlì mẹ́sì oríjìnà oríjìnà àmà èyí jọ máa lè ákó máa sọ̀rọ̀ àbúlẹ̀ ẹlẹ́jì tradition nìkú ọ̀kẹ́lẹ̀ jàkàbìlì ètò kòtì múdà lẹ́ àwọn ìgálà bẹ́ẹ̀ máa pa táwọn obìnrin àwọn kọ̀ làkẹ́ kama intapriti ukologana leyamo ne ile jakadiri ulangu nusirejia nasa lakini ameju rama فإن من تقوى القلوب فإنك تجمع رجبا وجنك تشوف إلى سيلو إلى إلى بيها كم كنا نسوي دوجي ما ويا ما ما واشيله كذي كذي لشوفا كم ما كم ما نالي ما òní òní òní èpè má ti má ti ní kẹ̀kẹ́ láti wẹ̀ òyìnbó àmọ́ àkẹ́ ìyẹ́ ọ̀dà gàyàgà ti yá wọn tí a máa pa ẹwọ́n wò yí bẹ̀rẹ̀ lẹ́yìn lẹ́sẹ̀ ọba kànú àwọn bá àpàdé lálọ́ lánàkí títí wà lẹ́yìn. bẹ́ẹ̀ ajé bẹ́tẹ̀ wọ ẹ kẹrù. wọ́n ti fẹ́ ni ẹja òkun àdàbí lọ́jọ́ tá kú fẹ̀lẹ́ ẹja òkun àdàbí lọ́jọ́ tá ti fẹ́tẹ́lẹ́ ẹja òkun àdàbí lọ́jọ́ tá jẹun ìyàtí gidi ta ọ̀kà gbẹ́sùn gidi gidi. Bóla ti ọjọ́ náà mú. Wà ìzá rọ́kìrù láyé rọ́kùrù. Wọ́n náà máa ń tàrí a máa jẹ́ kúmọ̀ àpapọ̀ tàrí a lè láti ayi wọ́kì ló nílùú Kùránì ìjẹ Muhammadu Bàbá Ìsúmáwá àti láyé kòrónà ayi láyé kòrónà máa jẹ àpapọ̀ ìjẹ nǹkan máa rí máa yẹ ìjàkí èyí ẹ̀hún mẹ́tẹ́ oríyàn náà máa jẹ نعم وإذا رواية يستسخرون يا تولي لما يوم الأولى ما أما فاني ما مدام يزيد شنا أقوانا جاء فلا كلام yana ma o kido na wuri ọmọ ọ́dì kọmọ̀kínà mi dé kùmá bàtàmà tó tẹ̀ sínà mi àpò ìkùmá dọ̀ òbí ọkọ̀ sí ọ̀ọ́kà kùmá wọ́n fẹ́ máa ṣe olùkọ́ ẹ̀wọ̀n ẹ̀dọ̀ lójú ìgbà tí wọ́n lọ bí. lẹ́ni ọ́fíìsì máa kójọ ṣoṣooṣi méjì yìí òun máa mú mẹ́lẹ́ òbí àmà pa òun máa mẹ́ ìlú tolótó kára ọmọ àgbà ní ìdí ìdí pàdé ẹ̀ lọ ìdí àmà pàdé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ìdí àmà pàdé ká máa mẹ́ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ẹ̀ fàmì àbàmì àbàmì àbàmì ẹ̀ fàmì àbàmì bẹ́ẹ̀ni máa lọ kọ́ ìmọ̀ ọ̀tọ́ ọ̀gá àmọ́ kọ́ high current ìlú abẹ́lé yìí wọ́n ká máa pàṣọ kọ́ gílégílé tí jẹ́ pẹ́ ó má. Àwọn igbó ti lẹ́yìn ìpínlẹ̀ tó máa kàtà rẹ̀ lẹ́yìn àtàkìtàlẹ̀ ní àmà ẹ̀dọ́ àmà aṣọ wọ̀. Ìgbọ̀nà ìdẹ́yìn, ẹ yapyo ke die ki mo ye ne ka bare tu lai in ni mana ne ka bra mala wa ke o jo janu ko o jo la be ene e ba jo mo ka be mo ko ni ki lo be jo ya tu ka na ko la ka ya lo ka ile ma ko mu ye ki jo ka bi jo ibe te ama ame tu ma ame to ma ru yi ame ame to ma ru yi ame to ma ru le mẹ́kọ́ náà bí kèjà pé fọ́ọ̀nẹ̀ ń ma máa jẹ́ òkàlẹ̀ fọ́ọ̀nẹ̀ lẹ́lẹ̀ máa ti ẹ̀ṣẹ́ ó máa wà nẹ̀kẹ́ lè já ní ẹnẹ́dún gbà wà ní òun mẹ́lẹ̀ kì má dàbí àtúnṣolówó kí lè bọ́ dàbí gbọ́dọ̀ múlẹ̀ lùdí ọmọ mẹ́ ó sáṣẹ ọ̀pọ̀ olùkúrò mẹ́ ẹ̀mẹ́ máa nà ní kíkà abẹ́lẹ́ abẹ́lẹ́ máa dé jáde ní Islam lẹ́wọ̀n kàdá yìí má kà kó lè má dẹ̀ àkídẹ̀ tó kẹ̀ ana kile alqur'ani dai akida duke ne alqur'ani da alqur'ani ne ana kile hadisi dai akida duke ne hadisi da duke ne wato to wani mu na'am wa qalu in hadha illa bihrun mubin wa qalu takma mu mu bi hada ene kidai anin sallallahu alaihi ẹ̀rùn yẹn lè fa ọ̀pọ̀ bí ẹ̀sìn lè jù wọ́n lẹ́sìn náà. àìlà mẹ́sìnà wà fún náà tó rà bá wọn ìwà àmàna àìná rẹ̀ mọ́bọ̀ òdu. àìlà kùnà àìlà mẹ́sìnà ẹ̀dá kàámà àti ẹ̀jẹ̀ kàmàdù kú. wà fún náà tó rà wọn ìwà àmàna àìná rẹ̀ mọ́bọ̀ òdu. káàmù àtìlẹ́ yìí má dàbí àmọ́ fún àlẹ́ àti ọjọ́ nàdá. Àwọn fìràúnà ńlọ́wọ́ wọlú. Abẹ́ká máa dáadáa máa rí mílé ìgbìlẹ̀ ìpàdéjì dàbẹ́lẹ́ dájídá ìmátọ̀lẹ́ ní àbẹ́lá rẹ̀. Kùlá àmàwà ń tún dáàkìrú. Ọjọ́ tó náà ní sallallahu alaihi wasallam, àbẹ́kú wẹ́lẹ́ ẹ̀bá ní sallallahu alaihi wasallam ọmọ àti ní ìyí confidence mẹ́ta jáde ìyí máa tó mẹ́kọ́ àdì àmọ́ àdìsẹ̀ wà á ń tún dáàkìrú mẹ́ta ti wà pọ̀ náà mẹ́kọ́ àlójú ti máa ní wà á ń tún dáàkìrú náà ó dá sí bàtà kọ mẹ́kọ́ àdì yìí wà á kó wọn yí tọ́gbọ́n náà tẹ̀wò náà ó dẹ́kì bá tẹ̀wò máa. فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون lẹ́yìn àtúnkọ́ lẹ́kà àwọn ìdí ọjọ́ bí àdájú olùfẹ́kọ̀ àlẹ́fẹ́ ooo wọ́n yìí náà máa ń yí ẹ̀sẹ̀ jẹ́rọ tó akáàkiri ó ká láti máa ná lè wọ́n yìí náà máa ń yí ẹ̀sẹ̀ jẹ́rọ tó ó ká bágádá ìjọba ó náà bá ìlà òun yàn gbòòrò. ṣé ju jẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ yìí ìṣèlú ni a máa ní gẹ̀ẹ́rọ yanzu kuma tana da ya iji barzan ma ne gari yanzu kuma tana da ya fari zahun kiyamun yanzu runa kwanan jana ma lala ma wakori na ma na ma وقالوا يا ويلنا هذا يوم الدين يا ويلنا أمالنا هذا يوم الدين ojú kùmà ká mà kà má gbọ́ wáyé ọlọ́dún náà má kà má lẹ̀ òun lẹ́yìn ayi hisabu makuma hisabi lɛ wɔdzɛta makuma wɔkɔlɔ ma go kuma dɔrɔmɛ lɛ ɔwayi ama la nɔwɔ wani ama ale lori wani ma ale tuna wani tí a kò kọ́ lọ́wọ́ àmà lẹ́wà yìí ké máa lẹ́ta wọ́n tó kí lọ́wọ́ tí a yìí dé kùn àjọ ló máa méjì jẹ yìí. Àbà yàwó ìfásílẹ̀ lẹ́bí kún tún bí i tó kàbí bú. Kàtà mẹ́ta kàtà máa gé e ọ̀gẹ̀dá. Àbà yàwó ìfásílẹ̀ ọjẹ́ máa dáni dájì àgbàdá mi lọ́la dẹ̀ náà. Àlẹ́bí kún tún bí i tó kàbí bú. Ìgbà mẹ́mọ́dún tọ́rọ̀ lè ní kọ́ lè ní ìjẹ́lẹ̀ ọjọ́ òun wa

láti lè àfìlè ibi ẹ̀sìn kẹlò ẹbí kọ́nà tó mọ́ lẹ́nu ó sì tọ́ ìwú pátúká ó yà gádá nínú ìmọ̀lẹ́mọ́lẹ́ kọ́ńtọ́ jẹ́ ìtẹ́lẹ̀ ẹ̀sìn kẹlò àmọ́ ọjọ́ náà máa ń da lóhùn yàrá kọ̀là bẹ́ẹ̀ lẹ́kẹ̀ ẹ̀ lẹ́nu ìjẹ kẹmúdà kẹnu ọkụ gbàdé mú tọ́nà oúnjẹ náà fọmọ ẹ̀ náà fọmọ kọ́ rẹ̀ ẹ̀ka kí ni ọkọ̀ kẹ̀lú ó káàkiri rẹ̀ tí wọ́n jẹ́ lẹ́kẹ̀ẹ́ lọ ẹ̀kọ́nà ó pa lọ. ẹ̀fúra nẹ̀dọ̀ ẹ̀ sí ọ̀ pàjẹ́ ìṣe ẹ̀jẹ̀ gbọ́ sàbẹ̀yà ìṣe ọkọ pàtàkì kẹdùkúnyà dẹ akáwọn yàgàrà níyàn ọyà pàtàkì màdùkúnyà dẹ òdòwò lẹlẹ akáwọn pàdé níyàn ẹkì gẹdí ẹkì ńdà jẹ kí kọmọ bí náà yìí akáwọn yàgàrà níyàn ó dẹ ọjọ ẹgbẹrẹ ní wọn máa wọn máa àwọn kó máa máa ọ̀wẹ̀ náwà ìtàgbẹ́bọ̀ ọkà wọn kó tẹ̀rù yàwá ọ̀wẹ̀ ẹ̀dọ́mọ̀ alùjẹ́ ẹ̀dọ́mọ̀ ẹ̀wọ̀n kìí ríkà ẹ̀bọ̀ ọkà wọn kó rí kiri kiri tẹ̀rù yàwá àkàyẹ́lẹ̀ àdá àmà àkà ń pa torí pé kọtẹ́lẹ̀ mú di ìkà tọ́bùlà ní ibi ìkà من دون الله وعدوه إلى صراط الجحيم. بوكي أبا يقول mílíọ̀nù nìlá ọ̀hún tí a fẹ́ kọ́ máa padà lókè ọjọ́ rẹ̀. ẹnì ẹni dú kẹfọ́ la kó tọ̀ yà wá ẹ̀mí ààrẹ ẹ̀mí ọkùnmáka àdúró ìlà ìrọ̀ ìlẹ̀ yìí ní àmì ìdílé line of don and life hmm. dey yìí. ìtàgé ọkùnmáka yìí wà ẹni èyí ti jẹ́ ní ọjọ́ nìkan yìí ló èsì kọ́lọ́ ọ̀mọdé ń ta Ọ̀sẹ̀lẹ̀ ní ìgbìmá ìjẹbọ tóun yà wá pèlè pèlè pèlè ìlú lánàá kí mo lẹ́hùn. Fẹ̀lánù kí mo lẹ́hùn yá ó máa lọ pé yá máa ti wọ̀ sẹ́nà. Ẹ̀ẹ́dẹ̀dẹ̀ dágbà fi fẹ̀ lọ. Ọ̀dẹ̀ àbẹ̀rẹ̀ máa gbé bò ó. Jẹ̀bọ sí ìkàtọ̀ yà wá lẹ. Ẹ̀yọ̀ ọdún kìíní. Fẹ̀lánù kí mo lẹ́hùn yá ó máa lọ pé yá máa ti wọ̀ sẹ́nà. Má jẹun màdùn gbọ́dọ̀ yàn wò. Ìṣe ní nánà tẹ̀lé ọjọ́ ti wà nínú wọn. Wàpẹ̀gbọ́ọ̀mù ìnáwó màṣẹ̀húlù. Ìṣẹ́ òkè tó mẹ́lẹ́ ní ọ̀nà, ẹ̀kọ́ jẹ́ ẹgbẹ́ ló kàí, ṣé máa mi gbé kùn àti bọ́lẹ́ máa máa kó yé yìí, bá mọ̀ ìyá máa pa mẹ́fọ́ máa lóko kí tó máa dì. Iye tí mo sẹ́yìn, ẹ̀kẹ́jì, máa máa kó yé yìí,

huwa hili jahannama yẹima fúnná lóyò máa lẹ́kùn láti láti lónà ẹ ò sì gbẹ máa ń kó àdábẹ́ náà ti kò mẹ́kún máa ń pa mẹ́ta nẹ̀ tó o náà jahannama yìí ta. Ẹ̀kẹ́jú wẹ́ màdúmálò máa lẹ́kùn láti láti lónà. Mẹ́tẹ́ náà ti gbà mí pé màá wọ mẹ́jà dákúrò ọjọ́ yẹn ní. Ẹ̀jẹ̀ màá kéde ìdájọ́ lọ́dún báà. بل هم اليوم مستسلمون Ini àsìkò tó máa tọ́jú apàmásẹ́lẹ̀ fún ọ̀la ìdí àwọn alólẹ̀. Ó mọ̀ lè yọ́ máa mọ̀ tẹ́sílẹ̀ mọ́lá. Kákẹ́ ẹni máa máa jẹ púpọ̀ mọ̀ tẹ́sílẹ̀ mọ́lá. Ojú ìdáná yọ̀ á máa pa ó kọ̀lá. Wọ́n tún wọn lọ́wọ́ mẹ́rin. A máa fún ọ̀sẹ̀ ìgbó má mẹ́rin. وأقبل بعضهم على بعض يتساءلون láti máa kókò jùlọ lára ọkóòtò láti rọ́lá mẹ́ṣá yẹ́tẹ̀dá àlúlà ọkóòtò láti rọ́lá mẹ́ṣá yẹ́tẹ̀dá àmúlà yẹ́tẹ̀dá tẹ̀múlà ọ̀nà àtọ̀lá tí rọ́lá mẹ́ṣú máa rọ́ọ̀tò ìrìsí hoe de hoe hoe hoe de hoe de hoe kan jullie wel kom je te dit dan hoe aan de je ook de hoe maar dan de lewan je dan lewan نعم قالوا إنكم كنتم تأتوننا عن اليمين أما إيه أم بدأ ما amesɔla amesunɔ ama inakunta tunana amesa gbɛra amasa takanya ma gini kíkẹ́ kama nakanya ama liamu ama nɔdodo ama liamu atibo amado ama liamu kɔmbɛ akɛrɛ bama ɔn ama wa yi. wọ́n á ní lìyẹ́ ní. wọ́n nà kàmá jẹ́ pàmẹ́ wa mẹ́lẹ̀ wa yi òjàdí ọwọ́ wọn tó ama wa mẹ́lẹ̀ wa yi. lẹ́nu lọ́wọ́ wo ọ̀nà àtàlẹ́ àwọn ìlúgbó láwọn àmẹ̀lẹ̀wà yìí. Náà bọ́ọ̀lù gbọ́lá ń ṣàkóso mú mi ní. Látàlẹ́ ilé màjàbọ̀bọ̀ jílẹ̀ àmàtàbẹ̀bọ̀lẹ̀ bọ́ọ̀lù bẹ́yìn lápẹ̀lẹ̀ ìdí ìjà àmàlò àmẹ́wọ́ làdámọ̀ ojú ò. Lẹ́mùtẹ̀kúnú mú mi nìlà, àmẹ́lẹ́ àkíkì mú mi nà àmẹ́jì. Àbí pàtí mú mi ní alùpàmà ṣàkàtàlọ́ àmẹ́lẹ́ màjẹ́jẹ́ àwọn àmà pẹ̀rẹ̀ ní ẹ̀dàbí ìgbòyí ilẹ̀ ẹ̀kẹ̀ láti jọ náà ẹ̀kẹ̀ mọ́ lóní ẹ̀lò ẹ̀mọ́ lóní ẹ̀ ẹ̀kún àpẹẹrẹ a máa jẹ́ pẹ̀lú àpò olúwa lórí àmẹ́lú ẹ̀wọ̀n bí wọ́n kọ́ tuntun sá abẹ́rẹ́ òkú já ló ìmẹ́tù ẹ̀wọ̀n mọ́kọ́ tuntun lọ́bẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀dùn ìwà náà وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين وما كان لنا عليكم من سلطان أجلك إيجيني جاي إنه ألو فلاتو كما نوجا مانيني كما ولا غنا موجي كما داملان بل كنتم قوما طاغين أمتي جميل قوي أمتي طاغين أمتي طاغين أمتي طاغين Mẹ̀tẹ̀lẹ̀ àmẹ̀ lábọ́jọ́fẹ́ lákàmẹ̀ àlẹ́ àlẹ́ bá máa yìí. Láàrùn. Láàpọ̀ àlẹ́ iná bọ́ọ̀lù rọ̀bìnà iná lẹ́bà ibú. Ọ̀tẹ́ èdè, pọ̀hápọ̀ àlẹ́ iná bọ́ọ̀lù rọ̀bìnà. Akúkọ̀ lọ́jọ́ ìṣúgbà màlẹ́ àti ọjà máa àmà máa mẹ́ ọ̀tìlà àmà àlà jahannama mílẹ̀ ìlẹ́tọ̀ náà jàǹdà. Ọjọ́ jahannama ìlànà abẹ́ kọ́là ló jábọ̀ sí lọ́la gidẹ́ ọ̀lẹ́dẹ̀ ló dúró lọ́wọ́ ìdí afọ awáka yìí ìmúdẹ̀wé pẹ́tẹ àmọ́jọ́ kí jọ ti wò wọ́n káà ẹnẹ kí wọn lájọ gidẹ́bà ọ̀gbẹ́gbẹ́lẹ̀ adé àkànyẹ̀ lẹ́yìn ìdáfẹ́lẹ̀ ọ̀ka tó gidẹ́ ọ̀la gidẹ́ yàgbà ìṣòro ohun àpò náà ń kà sí káwá fẹ́ ṣòwò sẹ́kọ̀ọ́ ìdí kéjú rẹ̀ dábàá ìṣòro ìdí kéjú rẹ̀ dama ti juru ìdíra bá wẹ́sẹ̀ kíná ti dìkẹ́ màgbẹ̀mú gbọ̀dọ̀ já káàtá àmá ẹni wà jẹ́ láti àwọn òṣìṣẹ́ pọ̀ lọ́rẹ̀já ẹgbẹ́ mi ṣe ẹ̀lẹ́kẹ̀ láti máa máa bẹ́ẹ̀ ìlà oṣù ìlà iná lẹ́bà ikú àbájọ yìí iná lẹ́bà ikú nà àmà kwàmẹ̀ wá kó àtàbàjẹ́ àbájọ yìí. báwo ayé náà kùn iná kùn náà rọrí. wọ́n àgbàwé iná kùn òun àmà máa mẹ́nu láyìí iná kùnà rọrí abùkàmánù wà jẹ̀lá ìbàjẹ́ àbílẹ̀ náà pàpà màdá àjà àbílẹ̀ kò máa sọ̀rọ̀ pàpà àmọ́ abùkàmánà wọn àmì àlèbá máa wọn àmàmá mi ló báyìí tó bá fẹ́lẹ́ kí lè bẹ́ẹ̀ lánàá o. فإنهم يومئذ في العذاب مشتركون. Wọ́n jẹ́ fẹ́rẹ́ ní kọ́ ìdáhùn ẹ̀jẹ̀lá mi dé kùmà fọmọ kọ̀ ní ìdẹ́ ọjọ́ tí wá sí òun máa lóhùn. yóò mọ èyí ìnà ọjọ́ lájọ ìlẹ̀ á. ṣé láàbà bí mo ṣì tẹ̀rí kú. ní àdába ẹ̀fọ́ tó là máa dà má èdè tí máa tẹ̀lé yìí èdè tí máa tẹ̀lé méjì yìí àmà là bàbá ìjà àdàmà lọ́wọ́ tó ń bà. iná kàdà líkànnà fàáyò ìlmọ̀jírí Kemudian lalu buka lebaran rumah beli pada itu tidak kita kuatau kita yang kota kota. إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون إنهم إنهم أمانة إماتيكا وإماتيكا وإماتيكا وإماتيكا wakimawa kita kemarin sabo kok masih ada yang ini lan dari itu kalau kemarin gue jelas makama mampu mampu sabo ma masih ada yang emang ini masih ada yang inna bila ila lahu la ilaha illallah amma itu makama ini la Yes Yes, yastakbirun mau pak Yesus emang kita lagi deh kama ni ile na tu mara na unajio ile na tendo kasi lakini hiyo ile na tendo ndio ndio lakini hiyo tu kwa sababu na tunu kwa sababu ndio mimi japo na meta ndio mimi na jo kama ni mtu akolo ya kwa hiyo ilikuwa ya hata mkele kwa leo mimi na tega ndio mimi na paswa kama ndio ile tatizo mambo kwa Yesu ndio mambo kwa náà ọjọ́ tí wọ́n ti bọ́ àpò àfihàn àkàyà lẹ́yìn ọjọ́ tí àjọ àfihàn wà náà. ويقولون إنا ويقولون إنا لتاركو آلهتنا لشاعر مجنون. أنا لا وكتاب لا تكمل رأسي إنك máìnà làwọn gbogbo ẹ nínà nínà lé ní ẹnìkan máa ń lò wọn lò ẹ lé wọn takmari aina da tsari ko ari hasana da tsari kama ko na moje manke to da kiri gere da yi alayhi kiri o kale le ko ne a tsara da amma ma ya illa wa mu ku amma jinu gere a jaji ani jaji ni jin amma ma ni la illa wa بالحق وصدق المرسلين وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون يا أيها الذي نزل عليه الذكر wẹ́ẹ̀ẹ́ mọ̀dàlùbádọ̀rọ̀ púpọ̀ láyé ọ̀lá ìyẹn kàmájú àbájọ yìí. iná ká lẹ́mọ́júlú. ayé mú wẹ̀lẹ́ sí ọjọ́ mọ́ ìlú máa máa ń tàbí ní ọmọ mẹ́tẹ́rọ pìkà ìrẹ́lẹ́lọ́rùn. Aláwà sílẹ̀ gidi ká. A máa mọ́ta tó Yáyí kò. Ọjọ́ bá ní wà ní sallallahu alaihi wasallam. Máa ń tà kí ni mẹ́tìrọ̀ bíkà tí ìmàjìnà ilẹ̀ lẹ́lẹ̀ gọjọ́ ìjọ́dọ̀ ìjẹ́wọ́ ìwẹ̀. Yá mẹ́lú èmi máa rọlẹ́ máa ní tí fún agbé ma wọ́n tí ní alájẹ́lá ajẹ́lá ń bá ìrọ̀mọ̀ ní ilẹ̀kùn máa làbọ́ ẹ̀ aláwọ̀n sílẹ̀ tí lè wọ́n ilẹ̀lẹ́kàlá ajẹ́lá ìdílá dá ilẹ̀kùn àbọ́ ẹ̀kùn àdúrẹ́ fẹ́rẹ̀ mọ̀mùnú èkì má lè kọ̀dá abẹ́lẹ̀ wọ ẹ̀kẹ́sù bọ́ sí ẹlẹ́bánẹ́bì Muhammad sallallahu alaihi أجل لدينا لكم أبوي غير ممنون يكمان يقدر نعم وإنك لعلى خلق عظيم وكذلك صلى الله عليه وسلم وجنك ساتة وما شكا أن ربابي ومثلتي ẹnẹ kojú ìjẹ ìjọ yọ mẹmẹlẹ wọn ẹjẹ pẹtọ bá ma wọ correct má lè pa abẹlẹ wọn kẹẹ ti kọjẹ lẹbi pàṣẹ ní alẹ ní Muhammad sallallahu alayhi wa sallam wọláyé ó yẹ ẹjẹ correct

alụkwu rere o mere na anade adịghị gbakwụma ihe n'ikwe dị ya nje na abụ ya na ndị makwụma dịghị na emume e na chineke anapị ha ka nye nlele uwe abaka ma ọ daghị ezuru aka dị ee ịchaghi m etilo ịchakiri etilo já àbìlhápọ̀ ó ti ṣí ọ̀kẹ̀ sí àwọn ẹ̀lẹ́wà yìí wọ́n tẹ̀lé pẹ̀lú mọ̀rùsẹ̀lẹ̀ ìnà ọ̀pọ̀ dámọ̀ ló jẹ́ ṣáká ẹnà ọ̀gbẹ̀ dáwà sí. Ó jẹ́ mọ̀ àpẹ́kì àjọ̀gbẹ̀dá yìí, iná kùn lẹ́dá ìkúlù àzábùlàdé, àmẹ́kùnmẹ́kọlù kọlàkìlẹ̀ yìí, mẹ́ná kú àzábì ìyàwó òun ti àgbéyìnlé yìí yóò gbogbo ìlú tí a gbogbo ẹ̀ lọ kò wọ́rọ̀ ọjọ́ mọ́ mi. náà wà máa dúdú láwọn ìlànà fún ìjà ọmọ ìlú. wọ́n máa dúdú lọ́wọ́ náà ìjà ọdún máa dúró mẹ́rin mẹ́lò ìlànà fún ìjà ọmọ ìlú yẹn mẹ̀lẹ́wọ̀n èyí náà. Ilá ìbádọ̀láyé mọ́kànlẹ̀ sí ìlà. Àmì ìdí ìpàmádé àtàyé jẹ́ kí a máa àmì ìdí ìpàdé àmì mọ́kànlẹ̀ àjẹ́lè ìkìláàdì àbí kuma ọkọ́lọ́ máa gbẹ̀dọ́ ọjọ́ ká ní jẹ́jẹ́ gbogbo àti ìrìn àwọn ọ̀láìkà ní dẹ́kùn àlọ́lá dé gidẹ́ ibà èyọ́ mẹ̀mẹ̀rẹ̀ gidẹ́ yìí lẹ́kùn mọ̀rẹ́sìkò máa lò pàtí náà sì kí á lè jẹ́ na èyí jẹ́ na lọ́mọ wa náà wọ́n wá kí ameroli onyoyoyoyi jelege wahu mukremuna ma wọn doji ma wọn ma fi àlùjẹ náà jẹ àmì mẹláìka ma doji ma wọn ma náà. kéèké ní aláàbí náà yìí. máa ń jáde kó má rí àlùjẹ náà yóò pọ̀ náà jẹ láti rẹ̀ yìí. aláàbí mo fẹ́ káàkiri. káfíńwá doji àti àlùjẹ náà tójú rọ́lá ma tójú rọ́lá ma tójú rọ́lá ma. ayọ̀ kìdẹ́ wa ló ń wájà dàkí ní àtàlùjẹ náà bá mọ́tò kọ́lé wọn ò gbé esi esi ŋku ɛkpɛ nɛ ɛnɛkɛtɛ nìkan n'alɛ alùjɛ n'alɛ ede mɛwa di ɛnì yóò tɔn alùpùpù yà dé lɛ mɛ alu abɛlɛ yà lòdì ìdí ŋgbó bi alu abɛlɛ yà lòdì ɛnɛ dɛ e alu gbàgbɔ kɔ nɛ do ee ìfɔ ala dóró ni mutɔfɔ abiri yóò di orí yàn eki máa mú lɛ ní máa du àgbàlá dàmátàgé máa tẹ́lẹ̀ tí o máa kéèlé kọ́ọ̀pù ìjẹ̀múdú mú omi àlùjẹ́nà ònú kàmẹ́ ọgbọ́n náà jẹ́ kó yílẹ̀ gbé gbélẹ̀ máwọn bọ̀ ọ́dà lóka délẹ̀ gbé gbélẹ̀ ònú kà ìjẹ̀múdú mọ́mẹ́ ọgbọ́n náà wọn kàpá bá gbọ́ ẹ̀ma ìjọba kó ní kíkiri tí ọ̀tẹ́ ń mú lóló ẹ̀gbà kí á tọ̀yọ́ la yá mà ní ẹ̀gbà kí lélẹ̀ òun rágaràgà rágaràgà amma lak mada kijo amma lak mada kijo la ko da yake na bo jo mola ne o ala amma lak mada ji ya do ma bo ye awwa okay ka la bi ha gawni ibni al janna ya mo ne ni kula manha yadifuna ya do نعم وعندهم قاصرات الطرفين كده ومنك ما ولا وعندهم قاصرات iṣẹ́ náà mú lóòtù láàrìjẹ́nà àmì ìgbẹ̀lá àrìjẹ́nà kọjọ́ kòjọ mọ́ ọmọ kọ́ọ̀sìrọ̀ àtòsẹ́rẹ̀sì àmì ìgbẹ̀lẹ̀ kejì máa tẹ̀ pẹ̀lọ́ ọkọ̀ máa ṣàtìtì lágbẹ̀lẹ̀ dúró tọkọ̀ máa lè ní. afẹ́gbàgẹ̀rẹ̀ àdájí àjùyẹ̀ ìyẹ́gẹ̀ tuntun lọ́kùtọ́lẹ́

àmọ́ àwọn èèyàn òkè àná jẹ gbogbo ẹ ìjọba àgbègbè lórí ilé rẹ ọjọ́ tí máa wà fún àmọ́ yà á kó àjẹ àlùjẹta. فَأَنَّهُمْ لَبَيْضٌ مَكْنُونٌ Ọlọ́run máa lé lílọ́ọ̀lì, ọ̀là àwọn lámà, ka'annahun labẹ́ẹ̀d mọ̀kùnún. Ìdábẹ́ gbẹ tuntun máa yán láti yán máa sí ìdìbò, yà á dójì jìrẹ́, abẹ́lẹ̀ ọ̀dọ̀ máa dẹ̀. Nabi sallallahu alaihi wa sallam ọyà ìjẹna ẹgbẹ́ òkú máa kọ̀ láyé máa mú lórí òsì ní èdè kẹ́lẹ́ yó kẹ́lẹ́ kíkà kíní máa là ń kẹ́rẹ̀rẹ̀ wòlú yẹn lọ ẹmúdá kó ọ̀ máa gbárọ́ la ké tó ọyà máa máa gé máa máa yọ, orí gbọ́ lóló.

قال قائل منهم إني كان في قرين وقال لله واي أما ajana kola gida yi ko ala ne gudu gani ko je on na jana ona bi iznillah to dai na ma ta sako to on gudu gudu ko kola gida yi ka mi to mare undu o ji amana meji kuma je odun ye ni ko ka da ka ye ni keji gbẹ̀gbẹ̀rún àtàrọ̀jẹ́ rẹ̀ lọ kí tí ìsìlámù náà a máa ìjẹ ní ìwádìí gbogbo tákùmà lè kó abẹ́lẹ̀ rẹ̀ alùpùpànàkàlẹ̀ ó kàdé àrùjẹ́ náà ó kàdé òun náà òun ti ẹgbẹ̀rún kí kọ́ làfá ilẹ̀ àwọn anábò yìí ọ̀nà iṣẹ́ àlá ọjọ́ fún ọtọ́ náà láàbíà ojú lànà pẹ̀lẹ́ ọ̀sẹ̀ yára kàlá fún ọlọ́pàá náà lè nà سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته